من هو الله الذي لا إله إلا هو الحق الوكيل القوي المتين الولي الحميد المبدي المبكي المعين المحيي المميت الحي القيوم الجامع ظهر صل أفضل الصلاة على أسعد المخلوقات كسيدنا محمد وعلى آله وصحبه القابض الباسط الخافض الرافع البعيد المرزق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àti gbogbo ẹ̀yin olùgbọ́ wa pé a kú dédé àsìkò yìí o a kú jímọ̀ ọlọ́run á jẹ́ ká ṣe púpọ̀ rẹ̀ ẹ káàbọ̀ sórí ètò tí a kò ní alẹ́ fake fi dín lórí one zero one point one power tfm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ó ti wà nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ lásìkò yìí pẹ̀lú Sheikh adọ́tòrò sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ ọ̀làdùnmí bello òní orúkọ tèmi mú kí n káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí sheikh kó tó di àwọn èèyàn máa bẹ̀rẹ̀ lọ́lọ́kan òjọ̀ kan ìbéèrè tí màá fi ṣíde ó náà ní pé tí èèyàn bá wà tó já sí pé wọ́n kàn ẹnìkan ó wò pé lágbájá ó ṣe nǹkan báyìí tí ó sì ṣe ó bá bẹ̀rẹ̀ sí ní gbèsè e pé ó sì sọ pé òun ò ṣe nǹkan báyìí ṣùgbọ́n ìpè tí ẹni tí ń fi ń ṣẹ́ ó bà lẹ́rù wọn torí ọlọ́run wà láì ń ṣe nǹkan tó ní mo ṣe yìí tó ti bẹ́ẹ̀ náà wọ́n tún gbèsè e pé náà ni sọ̀rọ̀ wa ń bá pé ah tóun ò ṣe tó tún gbóhùn sí pé wọ́n ní ṣé irúfẹ́ ìpè bẹ́ẹ̀ ṣó lè mú yàn tó jẹ́ pé àwọn ìpè ńláńlá kọ̀ǹdùnà sì ń gbóhùn ṣe sọ ìbéèrè náà nù bismillah. alhamdulilayi asalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wa ba'd asalaamu alaykum. ورحمة السلام ورحمة الله وبركاته dájúdájú òfin ọlọ́run dá lórí pé ká máa sọ ìpèsè nítorí pé ìpètè rí yẹn lábẹ́ òfin ọlọ́run ó wà nínú súnmọ́ nàbì sallallahu alaihi wa sallam pété yẹn bá ṣépè fún yẹn ìpè yẹn yóò fẹ́ wọ́n dínà níwájú rẹ̀ kò ní rọ́nà lọ yóò tún mórí lé ilẹ̀ wọ́n fẹ́ wọnú lẹ̀ lọ wọ́n dínà mà kò ní rọ́nà lọ ẹ̀yìn rẹ̀ ní wàá dojúkọ ẹni tá a ṣẹ́ fún tó bá ṣe tó bá lẹ́tọ̀ọ́ sí èpè yẹn èpè yẹn ọjà lórí ẹ̀ tó bá pé kò lẹ́tọ̀ọ́ sí èpè tá a láṣẹ fún èpè yẹn padà wá bẹni tó ṣẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀ràn yẹn ló jẹ́ pé ká sọ ìpèsè ọ̀ràn yẹn ló jẹ́ pé ká sọ ìpèsè nítorí tó bá dẹ lójú pípọ̀ ní tó fẹ́ ṣépè fún ó hùwà tó fi lẹ́tọ̀ọ́ sí pé kò sì sí àwáwí kò sí àròyé kan tó lè ṣe tó lè mú má lẹ́tọ̀ọ́ sí ìyẹn tó lè ṣépè fún àìwá ṣépè fọwọ́wọ́nú lọ dáa jù hmm. nítorí tó bá ṣépè tó bá ní èpè náà sáníṣá hmm. ó ṣeéṣe kó jẹ́ pé onítàn ó ní àwáwí kan ó láwùjáre kan lọ́dọ̀ ọlọ́ lórí nǹkan tí wọ́n ń wò kó ṣe sí ọyàn pépè òfin ní jà lórí ẹ̀ kó wá jẹ́ pé ìwọ ṣépè lọ́nà tí ọ̀tọ̀ pépè ọ̀padà wá jà lórí ẹ̀ torí pé kì í lọ lófo hmm. tí ọba mú ẹni tá a ṣe sí yóò mọ ẹni tó ṣe fún yà hmm. eléyìí dẹ̀bù ti ṣe jẹ́ pàápàá jùlọ tó máa tún ti fọlọ́n búra fún wa pé nǹkan tí ẹni mo ṣe tẹ́ẹ̀fì tẹ́ẹ̀fì ń ṣe pé yìí mi ṣe wallahi mùsùlùmí ni wọ́n òfin ọlọ́run dá lórí pé man kana halifan hmm. falyahlif billah ومن حلف له فليقبل ومن لم يقبل فليس من الله في شيء ẹni tí ó bá búra ọlọ́run nìkan máa fi búra o ẹnikẹ́ni a bá sì fọlọ́run búra fún kó gbà ó kó gbọ́ kó gbà ẹni ó bá gbọ́ tí ó sì gbà òun náà já mọ́ kankan wá jọ lọ. jazakumullahu khairan sheikh plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lọ́nà tó jìn àti zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight hello. salaamaleykum wa rahmatulahi wa barakatuhu o kọ́ yín ọ̀nà ìbéèrè tó gbé mi láti Gabon. láti Gabon kí ni ìbéèrè yín. ìbéèrè mi pé láti ọmọ tí àwọn ọ̀rọ̀ bí wọ́n bá ti fún wa ní ìgbàgbọ́ nípa tí wọ́n ní ọmọdé ti wà. tí àwọn ọmọ ọkùnrin kékeré láì gbàgbọ́ nínú máa ń kí ìyàwó pé wọ́n bẹ láyé àbí kí ìyàwó pé ti kú báwo ni a máa ṣe bẹ̀rẹ̀ àwọn ìta máa ń ṣe nínú ìṣẹ̀lẹ̀ ìjọba fún ọmọ àti ọmọdé rẹ̀ nígbàgbọ́ báyìí bá ń ṣiṣẹ́ àgbáyé ṣé àgbàṣe fún ọmọ àti ìgbàgbọ́ mi. ìbéèrè ọjọ́ ìkejì ni. ẹ lọ́wọ́. ní àpèjúwe fún ẹ̀mí. ìbéèrè yín alákọ̀ọ́kọ́ ẹ tún ṣe láti bẹ̀rẹ̀ ọwọ́ parí la gbọ́ ìyá ó tètè wá já ọ̀dà ẹ lè gbìyànjú ẹ̀ padà wò. Ah, ṣé àmọ́ hmm. orí ìbéèrè wọn owó ìparí rẹ̀ lágbó. Eh, ó dàbí ìgbà tó ṣe kí wọ́n ṣe béèrè nípa pé tí ọmọ bá kún kékeré pé èmi fẹ́ gbọ́ yẹn ni. tó báwo láti ṣàdúrà fún níbi sọlátul janaza báwo láti ṣe ṣàdúrà fún. Hmm. sọlá ìṣẹ́k kò wá nínú súnà nàbì sallallahu alaihi wasallam hmm. sọ̀rọ̀ àdúrà bá pàtó ńlá máa ṣe fún ọmọ tó bá kú ní kékeré. so ṣùgbọ́n wá nínú àwọn ìgbà wa eléyìí tó ṣe kó fi hàn pa àwọn sàhábà kan irú àdúrà tí wọ́n máa ń ṣe fún àwọn ọmọdé kéékèèké yẹn ní ìgbà tí wọ́n bá kú ní kékeré gẹ́gẹ́ bó ṣe wá nínú musannaf ti abdulrazak as-sana'ani pé allahumma ja'alhu salafan wa faratan liwalidayhi wa shafi'an mujaban yawm al-qiyamah wa ja'alhu fi kafalati ibrahim alayhi salam. so irú àwọn àdúrà yìí wá pé wọ́n máa ń ṣe fún àwọn ọmọdé kéékèèké nínú nǹkan tó wá látọ̀dọ̀ àwọn salafil ummati salih. hello. hello. wa aleykum salaam wa rahmatulah kí ló kọ yín. ẹ ṣé o. èmi tí mo ń sọ̀rọ̀ yìí ẹlẹ́sìn ti jìbì mi. bẹ́ẹ̀ mo kàn fẹ́ kàrà hmm. náà orí ọlọ́run láyé bàbá tí mo ń sọ̀rọ̀ yìí gbogbo ìgbà ni mo máa ń ṣe pé. ó lè fẹ́ ìbéèrè kan dáhùn lójijì rí. ó sì dáhùn lóhùn lọ́nà ìjọsìn sábà yí ara mi ó sì yí ara oko. Hmm. ìgbẹ́ fẹ́ káwọn náà máa fi gbogbo ìgbàgbé sẹ́lẹ̀ rẹ̀ náà lórí iṣẹ́ náà ṣe fún mi. Hmm. ẹ̀sẹ̀ ìdílé mi sì ń lò. ọ̀dà ẹ ṣe òkú wa ló kọ yín o ìyá wọn ti lọ ẹ lọ́rùn ẹ lọ́rùn náà ó kọ yín kí lorúkọ yín o àti bí tẹ ń pè é. pè ya bóyá tí ẹ bá ti ń pè rédíò tí ẹ fi ń gbọ́ wa lọ́nà tó jìn rere òun ẹni máa bá wa yín lẹ̀ àbí kẹ́ kókó máa paná ẹ lọ́wọ́. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yìí o. yusuf. láti bọ̀. láti ṣe. kí ni ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé owó tí àwọn àwọn pos tí wọ́n gba owó lọ́dọ̀ wọn ẹgbẹ́ ìwà fẹ́ gbọ́ wọ́n gba ẹ̀ẹ́dẹ́gbàdúrà ní ìṣẹ́ wọn gba bẹ́ẹ̀ náírà nígbèrè yẹn sí ìyáàmù faramu ní a lè ṣe ẹ̀yẹ́ lè ṣe bísínẹ́sì rẹ̀ àbí àbí tí ìdẹ́gbà náà gbọ́ àyè sí kẹ́yẹ́ sí ẹ̀tọ́. ọ̀dà. ẹ bèrè bèrè kejì ẹ náà wà á gbóyún. wọ́n ti ń bèrè rẹ̀ pé àwọn fíìmù ẹ̀sìn yẹn nígbà tí báńkì ò bá ti ṣe tá a lọ gba owó lọ́dọ̀ wọn a ti gbọ́ iye mo rò pé fẹ́ bèrè bèrè mi sí àbí. ọ̀dà. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run àkọ́kọ́ ni pé gbogbo ń tó bá ti ní í ṣe pẹ̀lú èlé islam ṣe léèwọ̀ ó hmm. ṣe léèwọ̀ ọlọ́run ọ̀gá ẹlẹ́dàá wa ó sọ pé alladhina ya'kuluna ar-riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas. Hmm ọlọ́run ní àwọn ẹni tí ń jẹ wéèlì ìdìde wọn láti nu sàárè wọn lọ́jọ́ gbẹ̀ndàlù kìyàmà kò ní yàtọ̀ sí ìdìde ẹni tí ń sẹ́wìn. ọlọ́run dákun ṣàánú wa. àwọn olùmọ̀wá ṣàlàyé pípé ńgbà wọn bá dìde nù sáré wọn rìbá tí wọn ti jẹ yóò dẹrù sí wọn kùn ikùn wọn mọ wá dẹrù pẹsẹ yóò máa dẹrù pẹsẹ wọn lọ́nà tó ṣe pé wọn àní lè rìn kó rìn gaara wọn àní lè sáré kó sáré gaara gbogbo dìde ìsáré wọn wọn máa rìn ṣubú mm. wọn máa sáré ṣubú ni mm. nítorí rìbá rìbá jama anabi muhammed sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith ó ní rìbá sab'una huban. Mm ó ní ẹsẹ̀ rẹ̀ ó ń lọ bí àádọ́rin eléyìí tó wá kéré jù nínú ẹ̀ anábì ló ṣe déédéé dọ́gba pẹ̀lú pínyàn báyà ìyá rẹ̀ ló pọ̀ hmm. ọlọ́run dákun ṣàánú wa. torí ẹ̀ tí islam bá sọ pé nǹkan kan da àmọ́ wọnà láti dínkù láti dínkù láti dínkù bá àbálẹ parí takọta èsì hmm. pé àwọn fẹ́ lójú àmọ́ fẹ́ lójú ọmọ pẹka ọmọ pẹka ọmọ pẹka lọ́nà tó fi agbalẹ tí ọgbọkọ tó di pé agbára gbogbo ọkà mọ hmm. torí ẹ̀ náà ni ẹni tí máa ń fúnni lówó tí àwa fẹ́ gbà tó ń gba nǹkan kan lórí ẹ̀ tó yẹ pé iye tá a lá gbà kò tó iye ìwé tá a kọ ọ̀pọ̀ ju iye tó fún wa lọ hmm. ní tó ń mú nínú rẹ̀ lábẹ́ òfin ọlọ́run wọ́n máa ń pè ní rìbá ni hmm. so rìbá ò dáa èèwọ̀ ni àfi kí mi pẹ̀lú rẹ̀ ká wọ́nà láti jáwọ́ ń bẹ̀ hmm. ẹni yóò wó sì lè jẹ́ pọ̀ ní fún wa lówó eléyìí kò bá jẹ́ báńkì kò bá jẹ́ ní POS kò bá jẹ́ cooperative kò bá sì dáhùn bàbá màmá kan tí wọ́n jókòó sí kọ́nà ibìkan ìpè hmm. wa yáwó èlé ẹ wá ṣe kìnnì gbogbo ìwọ ni hmm. oníkálukú náà ni ó sì rí inú gbèsè ayé rẹ̀ hmm. ẹ lè yáwó èlé kẹ́ parí rẹ̀ lálàáfíà ẹ rí i pé bí ọba bú yóò bú bí ọba bú yóò bú so ìyẹn máa ń ṣe láti kàbùkù ni kọ́nà ẹlẹ́dàá kó sànù wa. ẹ lọ́run ìyá ó ti jẹ́ o ẹ lọ́run. Hello. Ó kọ yín o. Orúkọ mi ni Ọlábẹ̀yẹ Fìfọlá. Kí ni ìbéèrè yín? Ìbéèrè tí mo fẹ́ kíṣẹ̀ ni ìbéèrè tí fẹ́ béèrè lọ́wọ́ bàbá. Ọlọ́mọ ẹ̀tẹ̀rẹ̀ síwájú. Ẹ ṣe ọ̀rọ̀. Ìgbésẹ̀ ni wọ́n sọ wọ́n ní òru òní ní òru tí ègbọ̀dọ̀ tí ègbọ̀dọ̀ gbàdúrà. Èyí tí mo jẹ́ kíṣẹ̀ tí mo fẹ́ èmi ò sì bẹ̀rẹ̀ yá tí mo fẹ́ gbàdúrà. Fóònù màá fi mo darú <laughs> alhamdulilayi <laughs> àkókò adúpẹ́ fún wọn pé wọ́n béèrè. so nítorí pé oníkálukú ọmọ wa bó wọn ṣe ní tẹ̀síwájú ni. so àkọ́kọ́ kìí sọ̀rọ̀ òní lásán. Hmm. gbogbo òru mẹ́wàá ti gbẹ̀yìn nínú Ramadan. Hmm. gbogbo òru mẹ́wàá ti gbẹ̀yìn nínú Ramadan. Hmm. so títí tí Ramadan ò fi tán. nítorí pé òru kan bẹ nínú mẹ́wàá ti gbẹ̀yìn yìí. eléyìí tó ṣe tẹ́tẹ́ yẹn bá fi lè ṣe kóńgẹ́ rẹ̀ so òru yẹn lọ́lọ́run máa ń kọ kádàrà tí ó ṣẹlẹ̀ láti òru yẹn dirú rẹ̀ míì ti ń bọ̀ lẹ́ẹ̀mí. so nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé anabi wa sallallahu alayhi wa sallam tá a bá ti dé ìdá kẹta ti parí nínú Ramadan gẹ́gẹ́ bá a ṣe wáyé hmm. anabi máa ń ká ibùsùn rẹ̀ lọ gbé pamọ́ hmm. ó máa wá ń gbìyànjú nínú mẹ́wàá ti gbẹ̀yìn yìí hmm. ní irú ìyànjú tí kì í gbà ní ìbẹ̀rẹ̀ àti àárín Ramadan. yóò wá jí àwọn ìyàwó àti ọmọ kó ní kálukú náà kó dìde kó múra sọ̀rọ̀ ara rẹ̀ hmm. kó máa pè Ọlọ́run kó máa bẹ̀ lọ. Hmm. so ṣùgbọ́n òru mẹ́wàá yìí lódodo ó ní í ṣe pẹ̀lú pé ọlá ti ń bẹ́ńbẹ́ ọ wà fáwọn mùsùlùmí ni. torí hmm. májẹ̀mú tí n tẹ̀ ń ṣe tẹ̀ ń sọ tí ó fi jẹ́ gbígbà lóòrùn yẹn ó ní í ṣe pẹ̀lú Islam. so kọ́ náà kọ́ ràn wá plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero fifty one sixty four fifty four thirty eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight. hello. aleykum salaam wa rahmatulah ó kọ́ yín. láti. láti ìfẹ́ yìí kí ni ìbéèrè yín. lórí mi ni pé aṣọ tó bá ní ìpínlẹ̀ mi lára. Hmm. lórí pé àjẹwọ́ kí ni a tún lè ṣe sí. sọ. ẹlẹ́kejì ni pé ẹni tí ó ń gbà rẹ̀ ó sì ọ̀nà pọ̀ báyìí. Hmm. ọ̀sẹ̀ yìí máa ń gbà rẹ̀ àwọn òbí ìfẹ́lẹ́ fẹ́ẹ́ máa tún jẹ lọ́hùn sọ́yà pọ̀ jù àbí tàbí pẹ̀lú ètò. Hmm. kí ni ilé ní àníyàn yẹn lórí pé ẹ̀yin gbà tí a bá fi mọ bàbá a bá fi mọ bàbá ta ti bá níwájú yẹn àti ìdílé ara wọn tí ìrìn yẹn ti wà jẹ́ yìí. nígbà tí yẹn ti súnmọ́ mọ̀ sí ọ̀gá tó mọ bàbá ó ti kó sàárì yẹn sí ọ̀hún. nà ó sì. alhamdulilayi nígbà tí a ti mọ̀ pé aṣọ tí wọ́n bá ya àwòrán ẹlẹ́mìí sí lára kò tọ́ka lò kó jẹ́ pé ńlá fi ń ṣe sọ́lẹ̀ wọ́n ní kí wọ́n á la lè lóru aṣọ bẹ́ẹ̀ fún kò sí nǹkan tó burú nínú kẹ́ lóru aṣọ yẹn kẹ́ fi ṣaṣọ bẹ́ẹ̀ dì í ẹ lè fi sasọ pílò gbàtẹ́ máa ń ran lásọ bẹ́ẹ̀dì àtàsọ pílò gbogbo ibi tó jẹ́ ọ̀kan kan ibi tó rí wà nínú àwòrán yẹn máa gé dànù wọ́n gé dànù wọ́n wá sọpọ̀ wọ́n gé dànù wọ́n wá sọ ètò kù nínú àsọpọ̀ so tẹ bá ti ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà ń bẹ hmm. kódà tẹ bá ti gé agbọn orí dànù tẹ wá sọpọ̀ ẹ̀yin ga alára lè fi dẹ́wù hmm. nítorí kó ti kó láwòrán abẹ̀mí gbàna tó rábẹ̀mí kàn sí tọ́wà tí ò lórí hmm. so Eh, ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn máa ń ṣe àwọn sùyàmù míì ṣáájú kí Ramadan tó dé ṣé tí irú àwọn ọjọ́ táwọn máa fi ń ṣe sùyàmù míì kí Ramadan tó dé náà bá tún dé bíi àwọn ọjọ́ alhamis hmm. àtàwọn ọjọ́ àtìní tí wọ́n bá dé síyẹn hmm. lè lánìyàn méjì yíyan sọ pé mo ń ṣe Ramadan àtọjọ́ alhamis mo hmm. ń ṣe Ramadan àtọjọ́ àtìní rárá o sùyàmù eh, Ramadan nínú òfin ṣẹ̀ríà wọ́n pè ní ibadatun mudayyaqah Hmm. ìjọsìn ni tó ṣe pé ọha kò lè gba irú ìjọsìn tá à ń ṣe nínú rẹ̀ yẹn ju ẹyọ kan lọ. Hmm. ìyẹn ni pé èèyàn ò lè kẹnu ró oríṣìí méjì lọ́jọ́ kan nínú Ramadan. Hmm. ó bí hajj ni èèyàn ò lè ṣe hajj méjì papọ̀ lásìkò hajj. so yàtọ̀ síbi sọ̀látò dọ́hùr ẹni lè ṣe mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin lẹ́pẹ́tẹ́ nínú àkókò rẹ̀ kó tó di pé àṣírí dé. eléyàn à ń pè ní ṣùgbọ́n àrò Ramadan wọn pè ní wajibun mubayyaq ọ̀ràn ẹ̀yàn tó ṣe pé àkókò rẹ̀ fún gádígádí kò lè gbàjú oríṣi kan ẹyọ kan lọ. Hmm. sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. Hmm. wọ́n ní tí sáré máa ń bẹ wájú mọ́ṣáláṣí ṣùgbọ́n tó ṣe pé àwọn ti mọ ògiri sí iwájú mọ́ṣáláṣí láàrin mọ́ṣáláṣí àti sáré yìí hmm. bí kọjá pé sáré yẹn tàwọn ẹni tí wọ́n múlẹ̀ ti mọ́ṣáláṣí ni ibi tó wù àwọn láti sìnkú wọn sínú so báwo láti ṣe ṣe àmọ́ fẹ́ǹsì ni hmm. tá a bá ti mọ fẹ́ǹsì kò sí ní tọ́kàn wa hmm. yàtọ̀ sí kọjá pé sàárì yẹn tẹnìkan náà yẹn jàmáà mọ́ṣáláṣí ni hmm. tó bá ti jẹ́ tẹnìkan náà yẹn jàmáà mọ́ṣáláṣí kò tó wípé kẹ́ mọ fẹ́ǹsì ẹ hu òkú yẹn kú pátápátá ni nítorí pé lásán kọ́ lẹ lọ sín síwájú mọ́ṣáláṣí bóyá torí ìgbàgbọ́ yìí pé afẹ́fẹ́ rere ìgbà ìkẹ́ ìgẹ́ ọlọ́ọ̀mọ lọ bá ń bẹ̀ rárá a sì yẹn síwájú mọ́ṣáláṣí kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run a sì ti mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run téèyàn bá jọ̀ dáràn bí wọ́n bá sin sí mọ́kà gan-an ìyá wa bà. Hmm. hello. maaleykum salaam wa rahmatulah ọkọ yìí. orúkọ mi ni táyé tàbílà láti pàtàkì mẹ́ta mi lóde ìgbìmọ̀ṣọ́. kí ni ìbéèrè yín o. ẹ dákun wọn kí ni ìrìn ẹsẹ tí ó ní islam tí ẹ bá ní yàrá méjì wọn bẹ̀rẹ̀ méjì lórí méjèèjì báwo ni islam ti gbàdọ̀ ní ẹ̀fọ́ ayé pé láti máa jẹun àti láti máa sùn oorun sùn lọ́dọ̀ wọn lórí àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ká ní pé bóyá obìnrin lébọ̀ ń gbé wọn wá gbé lọ sí òkúta ẹni tí dókítà tó máa àtẹ́ǹtì ó jẹ́ mú kí ìjọba wà ní Ramadan tí ó lẹ́tọ̀ọ́ láti owó gbẹ̀dì fún obìnrin tó lébọ̀. ọ̀dà ayé mi sọ láwọn ti alhamdulilayi nítorí wàá fún mi ní àwọn méjì ọ̀ràn yẹn lójú lórí rẹ̀ kọ́ máa ṣe dọ́gba láàrin wa oníkálukú nínú wọn yóò máa pín ọjọ́ fún wa òní fún ìyáálé ọ̀la fún yàwó òní fún ìyáálé ọ̀la fún yàwó wọn ti ṣe máa ṣe nù tó bá ti di pọ́ùn wọ kò gbọ́dọ̀ lọ sí ọ̀dọ̀ ẹnikẹ́ni yàtọ̀ sí obìnrin tó sàn ọ̀dọ̀ rẹ̀ hmm. ẹnikẹ́ni kò gbọ́dọ̀ wá dètè láti pè jáde ìbọn lọ́rọ̀ kan tó wọ́n bá sọ yàtọ̀ sóbìnrin tí ó sùn lọ́dọ̀ rẹ̀ hmm. so eléyìí ni òfin ọlọ́run eléyìí tó túmọ̀ sí pé ní ọjọ́ tá a bá wà lọ́dọ̀ ìyáálé ọ̀dọ̀ rẹ̀ náà láti jẹun ọ̀dọ̀ rẹ̀ láti wẹ̀ ọ̀dọ̀ rẹ̀ láti pààrọ̀ aṣọ wa ọ̀dọ̀ rẹ̀ láti sùn bẹ́ẹ̀ náà ni lọ́jọ́ tá a bá wà ìyàwó òun náà ọ̀dọ̀ rẹ̀ láti jẹun ọ̀dọ̀ rẹ̀ láti wẹ̀ ọ̀dọ̀ rẹ̀ láti pààrọ̀ aṣọ wa ọ̀dọ̀ rẹ̀ láti sùn kò sí ìyàtọ̀ láàrin ìyáálé àti ìyàwó ìwọ ni fífẹ́ fẹ́ àwọn méjèèjì pẹ́ síra wọn hmm. là ń nìkan níyàlé tá nìkan níyàwó hmm. ìdínà tó fi lọ fẹ́ nìkejì kò sẹ́ni tí máa sá ìwọ gan alára náà ti sá nítorí pé ń jẹ́ tí ìwọ náà fẹ́ yàálé bóò ló ṣe wà hmm. sí òní tó tó fẹ́ yà ó hmm. torí ẹ̀ a gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run torí pé anabi wa sallallahu alayhi wa sallam ó lẹ́nìkẹ́ni tó bá ní ìyàwó méjì tó bá fi sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ yóò wà lọ́jọ́ gbẹ̀ndà kíyámà lẹ́ni tí ẹ̀gbẹ́ rẹ̀ dàgùn Hmm. kọ́lá ẹlẹ́dàá wa kó sànù wa. wọ́n ní ṣé ó yẹ kí ọkùnrin mùsùlùmí kó máa gbà bí fáwọn obìnrin tó bá fẹ́ bímọ. àkọ́kọ́ Ramadan ń bẹ kò sí Ramadan kò dáa rárá kápọ́kùnrin náà máa gbà bí fóbìnrin kò dáa rárá rárá rárá kò dáa. ẹ̀yin náà fi obìnrin tó fẹ́ bímọ sípò ìyàwó yín hmm. kápẹ́ ìyàwó yín lọ́ fẹ́ bímọ wọn á lọ́ọ́ fẹ̀bí síwájú ọkùnrin ọlọ́kùnrin ọkùnrin ọlọ́kùnrin ni wọ́n ń gbọ́ máa jáde nínú rẹ̀ kò dáa rárá kò tiẹ̀ tọ́ rárá ó rùn kájẹ náà ti sọ̀rọ̀ pófin ẹ̀sìn islam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé tí gbogbo èèyàn náà mọ̀ kọ́dà àwọn obìnrin gan nítorí wọ́n mọ̀ ni pé àwọn ò lè free kò lè rọrùn fáwọn láti lọ bí mayun ní ìgbà tó bá ti jẹ́ pọ́kùnrin ni ọba gbà bí fáwọn hmm. tí ìbá ṣe pé ọgbọ́ sọ̀rọ̀ pé kó láti fẹ́ sí kò sí bá ṣe lè ṣe ni àkókò gbọ́ngbọ́n tá a tún lè ṣe mọ́ hmm. iná lẹ́ẹ̀fì rí tóbi ní fi sọpasọ̀sẹ̀ sílẹ̀ hmm òun náà ní pé gbogbo ilé ìwòsàn pátá porongodo níbikíbi láyé ká láwọn obìnrin tá a ti fún ní training tá a ti rè dáadáa hmm. tí wọ́n máa ìbí gbà tó yẹ káwọn náà máa gbà bí yẹn hmm. nígbà tí wọ́n bá gbà bí tán tí ẹni tó bímọ tó bá ti pa lára tí gbogbo ẹ bá ti ṣe tó bá wà bùkátà pé kí ẹni tó jẹ́ dókítà ọkùnrin kó rí kó fi kó oògùn tí ọba gbà bàbá lóbìnrin tó tún lè ṣe léyìn ìgbà náà lọ yẹ kọkùnrin tó wá rí kí wá ṣe pé kó wá fẹ̀dí káwájú ọkùnrin kó ń fẹ́ bímọ ká máa sọ pé kí ni bẹ́ńbẹ́ yàdí rẹ fẹ̀dí rẹ ẹgbẹ́rún ọ̀rọ̀ oorun náà. hello ìyá ó ti já hello aleykum salaam wa rahmatulah. orúkọ mi ṣe ṣáàtì abdulsalam ní akẹ́kọ̀ọ́ orí Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín o. bẹ́ẹ̀ mo fẹ́ ni pé mo jókòó mọ̀ gbà látàárọ̀ hmm. aago bíi méje ó kù bí ààbọ̀ ṣẹ́jú hmm. bí mo ṣe rí èélà mi nù gbogbogbò ojú sánmà ó dúdú wọn láwẹ̀ ń jọ̀ tí mo bá já àbí alhamdulilayi tó bá àsìkò a wà nínú yìí ìgbà tí aago méje tí wọ́n kù ṣẹ́jú márùn sọnù wọn á ṣàkíyèsí wípé nǹkan oṣù ti dé pẹ̀lú ògùn ọlọ́dún akérò àsìkò tá a wà yìí ni ìkẹnu ròyìn lálàáfíà hmm. ẹ sì rú ọjọ́ yẹn kún àwọn ọjọ́ tọ́lọ́run bá fún yín sí hmm. ẹ sì rú ọjọ́ yẹn kún àwọn ọjọ́ tọ́lọ́run fún yín sí nítorí pé nírú àsìkò tá a wà yìí nìsín ẹ rí i pé nírú àná aago méje kù ṣẹ́jú mẹ́fà hmm. ni àsìkò sínú. Mm so eh, ó kù ṣẹ́jú mẹ́fà ẹ ti sínú hmm. àsìkò sínú yín ti tó ọwọ́ hmm. á kù ṣẹ́jú márùn-ún ní nǹkan oṣù wáde kò sí nǹkan kan tó ṣe ìkẹnu ròyìn. hello. hello. Hmm. hello. hello. hello? Wàlẹ́gùn ìsàlámù rọ́ṣùmùsùlá ó kọ́ yìí. Wàlẹ́gùn ìsàlámù rọ́ṣùmùsùlá ó kọ́ yìí. Kí lorúkọ yín o? Hmm. Ọ̀nà wọn jìn díẹ̀. Hello. Hello. Naam, kí ló kọ yín o? Aisha láti Ìyáfẹ́. Kí ni ìbéèrè o? Ìbéèrè náà ni pé obìnrin tó pè é nísìnyí tó sọ pé kíkẹ́ ìròyìn. Mm. pé fóònù lè bá wa dìde gbàdúrà nínú àsìkò ìgbà náà ìṣe ṣó lè dìde tó yàrá kíkẹ́ sọ lágbègbè mi ibi táwọn náà sọ bẹ́ẹ̀ tí mo sì sọ fún ẹ pé kò sí ẹnu. ìyọnu wà torí pé mẹsẹ wọn lè bọ ṣe sùn yàmù rọmọgán náà ọjà ìrọsẹjà yọ ni pé tí yàrá bá ti máa ń pẹ ẹsẹ náà máa dáhùn mm. tara ti máa bẹsàn bá jẹ mm. ẹ rí i pé nínú ẹsẹ ńlá ọlọ́run bá sọ pé wa an taqulu ala Allahi ma la mm. kẹ́ ẹ máa sọ nípa ọlọ́run tẹ́ ẹ máa nípa rẹ̀ á mm. ń sẹ́nu déédéé síbi mm. wọ́n rí pé njẹ́ ọmọ pàtí lọ gbọ́dọ̀ dá sí njẹ́ ọmọ nípa dá sí ẹni tí ó mi láti Abuja. láti Abuja kí ni ìbéèrè yín. ẹ̀rọ kò ní fẹ́ bèrè lórí ọ̀rọ̀ ìdáhùn sí ìṣáájú dáhùn lórí lórí ẹni tó ní kí obì ọkùnrin dẹ́pọ̀ ọmọ gbẹ̀bí fún obìnrin. Hmm. ṣé situation tó bá ṣe pé hospital yẹn wọ́n á private hospital yẹn dẹ́pọ̀ kan náà ló wà mẹ́ ṣé kí àrùn wa kó ń bẹ̀ ni àbí kó wò pé ètò ó ti di dandan lórí ẹ̀ tí wọ́n ti pa obìnrin màmá máa fẹ́ máa gbẹ̀bí fúnra wọn ní. àti wọ́n yìí o. alhamdulilayi ìyẹn tó wà láàrin kó jẹ́ pé a ní hospital méjì náà lò hmm. hospital ẹyọ kan náà la ní hmm. ìpalẹ̀mọ́ tó sì wà ń bẹ náà nípa àwọn ọkùnrin nìkan ni wọ́n máa gbẹ̀bí fóbìnrin hmm. eléyìí yàtọ̀ sí ibi tó yẹ pé àti ní àǹfààní láti ṣẹ̀ṣà yìí tó bá wùwà o lè lọ hospital yìí o lè lọ hospital yìí o sì kí máa situation hospital kọ̀ọ̀kan so eléyìí jẹ́ bó ṣe jẹ́ tó bá ti jẹ́ pé kò sọ́nà míì ju èyí tí wọ́n sọ ń lọ so eléyìí kò sí nǹkan tí wọ́n náà lè ṣe. Hello ìyá ọ̀dà hello hello. salaamu aleykum. wa aleykum salaam wa rahmatulah kí ló kọ yín o. ibi àtúnú. láti bo. láti àpàkì. láti àpàkì kí ni ìbéèrè yín. ìbéèrè mi tí mo fẹ́ béèrè ni pé ọkọ mi ìyàwó méjì lónìí nígbà tí ọkọ gbádùn agbéwálé láti north so nígbà tá a délé ọkùnrin ìyá ṣàgbádùn díẹ̀díẹ̀ ìyàwó ìwà kó hmm. ó sì ń wá ilé wọ́n pè wọ́n wọn lórí sẹ́ẹ̀tì mo sì wà nínú ilé so làwọn tí mo wá ní mẹ́rin jọ́ mẹ́ta ìmọ̀ lásìdẹ́ǹtì lórí ọ̀kadà so agbára mi ò sì ka lọ́wọ́ mi mo wá wá sí ọ̀dọ́ ọmọ mi ní bíbí hmm. láti wá tọ́jú ẹsẹ̀ mi tó kò sówó lọ́wọ́ òun tó wọ́n wá ní kíyàwó mi kọ́ padà wá sílé tó ráwà la nílé yẹn mo sì bọ́ ọkọ bẹ̀rẹ̀ sọ̀kọ̀ ìyàwó rẹ̀ lòun ọ̀pọ̀ ilé ìyàwó sọ̀kọ̀ ọkọ lòun ọ̀pọ̀ wá mọ̀ tọ́jú wọn àlàáfíà ò sì fún mi òtí mo fẹ́ bẹ̀rẹ̀ lórí orí mi kò sì wá sílé. alhamdulilayi n tẹ́ sẹ́yìn kan tó dáa ni bẹ́ẹ̀ náà ló sì yẹ kí àwọn obìnrin gidi kún orí sọ́kọ wọn. Hmm. ẹ̀yin ò lọ́wọ́ sí sísá tí ìyàwó lẹ́yìn yín tó fi sá kò lé hmm. ẹ̀yin tó ń gba gbogbo ìyànjú láti pe àkíyèsí rẹ̀ pé kó padà sọ́dọ̀ ọkọ rẹ̀ ẹ̀ tí wọ́n wádìí lọ́dọ̀ ọkọ tí wọ́n ti kọ́ lẹ̀ ni wọ́n láwọn kọ́ lẹ̀ ẹ̀yin tó ń bá sẹ́nà bí ó ṣe padà sílé ọlọ́run san ilẹ̀ sàn rẹ̀ hmm. àwọn àǹfẹ̀lẹ́ yìí pàkíyèsí àwọn obìnrin wípé téèyàn bá jẹ́yàwó ẹnìkan ẹ̀yin ẹ̀yin sá fún ọ ẹ̀yin sá fún ó dùn èèyàn gbọ́dọ̀ sá fún hmm. ọkàn èèyàn gbọ́dọ̀ sá fún hmm. nítorí pé eléyìí lọkọ tiẹ̀ hmm. kò sí ní tọkàn pẹ̀lú ọkùnrin mi ọkọ tiẹ̀ lọkọ tiẹ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tí máa ń forú wa pé àdánwò dé sọ́kọ bí àárẹ̀ bí àìlera ara wọn sá fọ́kọ tá a máa fi gbọ́ pé ọkọ ń kú òun làkọ́kọ́ ẹni tí ọkọ máa gbé bòrùn bọ̀ tí a mọ̀ sí subhanallah alhamdulillah ó fẹ́ gba visa nù visa tí ó wọlé so that tó bá ti lè rí visa lò wọlé automatically yóò sọ pé òun jókòó láti sopọ̀ wọ́n yóò fi sopọ̀ ẹni pé pé ìwọ òṣojú rẹ̀ àwọn afẹ́ sẹ́yìn àwọn dájú pé ń jàǹbá lélẹ́yìn ó ti rí i pé nǹkan bẹ tó náà yẹ kó wọn jogún sọ irú eléyìí wọ́n ń jàǹbá ni wọn ìyàwó tí ó jẹ́ ìyàwó gidi ìyàwó yẹn wọ́n yẹn sáfọkọ̀ ó dùn abọ kan ọgbọdọ sá fọkọrin hmm. gẹ́gẹ́ bí ọkọ gidi náà ọgbọdọ ṣe sá fún ìyàwó rẹ̀ hmm. ó dùn àbọ̀ kan ọgbọdọ sá fún ìyàwó rẹ̀ hmm. ó tún bẹ nínú àwọn àṣà burúkú eléyìí táwọn èèyàn máa ń ṣe adúpẹ́ fọlọ́n pé kò láwùjọ tiwa òun náà ní pé bí ìyàwó yẹn tó bá gbádùn ìyàwó wọn ni tí ìyàwó bá ń sáré angana angana ṣe so wọ́n bá dá padà sílé àwọn òbí máa pòwe kówe pé kò ní dì ní í dà àwọn Hmm. nígbà tí ó bàjẹ́ ńkọ ibi ìwọ ọmọ àti jẹ̀gbádùn rẹ̀ nígbà tí ó bàjẹ́ ìgbà tó wá bàjẹ́ tán wá ní tonídìí ní ọ̀dà hmm. ṣé wọ́n fi òun ránṣẹ́ sí ọ gẹ́gẹ́ bí nǹkan èlò ni pé tó bá wúlò máa lò àmọ́ tó bá ti pẹ́ mẹ́hẹ̀ tí hmm. ránṣẹ́ padà sí wa kátúbọ̀ tún ṣe ká dà padà. aláìrẹ̀ bí mo ulẹ̀ ẹ̀ràn ti pẹ́ lọ́n gbọ́ àdìdẹ yóò ṣe ìṣirò láàrin wa ni sẹ́yìn náà ń fẹ́ irú rẹ̀ kó ṣẹlẹ̀ sọ́mọ yín tẹ́ǹ fi ń fi kí ọ̀dọ́ àlọ́mọ ọlọ́mọ. hello. hello salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah ó kọ yín o. ọ̀dọ́ àlọ́ ọkọ̀ mi. láti wo. láti London àti ìjọ. naam kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí èèyàn bá fẹ́ ṣe ìjàmbá tí hmm. ó dẹ̀ pé kò sí obìnrin tó lè ṣèjámọ̀ yẹn fún ẹni yẹn hmm. ṣé ọkùnrin lè yẹn fún ẹni yẹn àmì bẹ́ẹ̀ lókìá náà tí kò bá sí obìnrin ṣe hmm. fún obìnrin míì tó jẹ́ ọkùnrin àgàgà ní nígbà náà. ṣé ọkùnrin yẹn lè ṣe yẹn ó lè ṣe fún obìnrin yẹn àbí kò kìlá rẹ̀ ṣé wọ́n máa òun ni fẹ́ máa ń fúnyàn mú pé kí ọ máa tún kóra àgbọ̀n mi yẹn pé kéèyàn mú àti ọ̀ọ́lì eh, olùbọ̀ rẹ̀ kéèyàn lò kéèyàn wọ́n á kí kóra àgbọ̀n ṣé ó tọ̀nà àbí kò tọ̀nà. naam aleykum salaam. alhamdulilayi ọkọ ni pété ẹ bá fẹ́ ṣe hijama dídé go. naam so wọn ní obìnrin ló fẹ́ ṣe hmm. àwọn arúgbìn tó máa ṣe ọkùnrin nìkan ló máa ṣe. Hmm báwo láti ṣe ṣe ọ̀nà ń bẹ lábẹ́ ìtọ́jú aláàrẹ̀ eléyìí tó yẹ kóbìnrin ọ̀sẹ̀ fóbìnrin hmm. tá a bá róbìnrin tó máa ń parí àrùn hmm. obìnrin tó máa ń parí a sì mọ̀ pé olùtọ́jú aláàrẹ̀ yìí ń bùkátà rẹ̀ hmm. nítorí kí n tẹ́ ṣe kó lè bá a kó ń bẹ̀ bí ọba tiẹ̀ kó tàn kó dínkù kó dàbí ẹni pé nǹkan yẹn ò mọ rárá rí. tó bá ti ṣẹlẹ̀ báwọn nǹkan tá a ṣe náà ni pé ọkùnrin tó ṣe fún àwọn àyè ibi tó ti fẹ́ ṣe ìjámọ̀ yẹn fún á ti mà. so ọwọ́ bẹ́yẹn àti bẹ̀yẹn àti bẹ̀yẹn àwọn àyè tó bá tọ́ka sí o hmm. òun náà nìkan ni wọ́n máa sí fún ọkùnrin yẹn nígbà tí ọba ti dégò fún hmm. kò wá ní dẹ́kúbìnrin lásán ni ó wà ń bẹ̀. nítorí pé ànábì Muhammad sallallahu alaihi wasallam olókùnrin kan àtòbìnrin kan tájọ jájòjì síra wọn wọn ò ní wà lábẹ́ òrùlé kan hmm. àti kí ṣètò àmì ọ̀sìn kẹta wọn. so nǹkan tí ò dán ṣẹlẹ̀ torí ẹ̀ ẹlòmíràn wà ń bẹ̀. kí lómi bá wà ń bẹ̀ ṣètọ́nì tí máa jẹ́ kéèyàn rorò kúrò tíde yẹn máa lé lékulè kò ní ráyè hmm. ọkùnrin yẹn yóò lè concentrate lórí nǹkan kan ní kó wá sí hmm. so yóò sì ṣe yóò kó bẹ́ẹ̀ hmm. so eléyìí pàtàkì. ẹlẹ́ẹ̀kejì tó máa fẹ́ ṣe rúkìá náà ó mm. pàtàkì kí mm. àbá ti róbìnrin tó lè ṣe obìnrin ọ̀gbọ́dọ̀ dánìkan wà pẹ̀lú ẹni tó ṣe rúkìá fún tó ń jẹ́ ọkùnrin. Mm. so wọn wà mẹ nítorí pé ńgbà míì tó máa ń ṣe rúkìá lọ pàápàá jùlọ tó bá gbé àlùjánu lọ fọwọ́ ba ẹni tá à ń ṣe rúkìá fún. ó lè ṣe é ṣe kó jẹ́ kó tú aṣọ lára pẹ̀rẹ̀ ó sì ṣe é ṣe kó jẹ́ pé ó ń gbára dálẹ̀ so gbogbo aṣọ tó wà lára rẹ̀ ó tú dànù so nǹkan rẹ̀ ẹni tí ń ṣe rúkẹ́ àjẹ hmm. so fìtínà lè ṣẹlẹ̀ ń bẹ̀ hmm. torí àwọn fámìlì obìnrin yẹn àwọn alásùnmọ́ rẹ̀ wọ́n wà pẹ̀lú ẹ̀ àwọn ni ó dì í mú ní gbogbo ìgbà tí wọ́n ṣe rúkẹ́ àyẹ̀ fún hmm. àwọn ò ní fi àyè sílẹ̀ fún pé kí aṣọ sí kúrò lára irú obìnrin bẹ́ẹ̀ tí ó fi jẹ́ kí wọ́n ṣe rúkẹ́ àyẹ̀ lálàáfíà àbúrò ọ̀ṣọ́lẹ̀. wọ́n á ní àwọn nìkan wà àti bí àwọn òróró òróró hmm. tó ẹ tí wọ́n lè fún àwọn pé káwọn lò lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe rúkúyà tán hmm. so bóyá omi tí wọ́n pè ní khal hmm. khal omi kan so bẹ́ẹ̀ náà ni zaitu zaitun so òróró zaitun olive oil so wọ́n lè kíkẹ́ lò ó sì lè jẹ́ pé òróró habatu sauda so gbogbo eléyìí kò sí tọ́ta kò fi ẹ̀sìn ọlọ́run ọba nínú rẹ̀ so tó bá kù ni wọ́n bá fún yín kì í ṣe omi mi o. <laughs> wọn á ní kẹ́ ẹ máa lò báyìí báyìí báyìí à ń bẹ lọ kọ́ làwọn bá kó jẹ́ kó ṣe iṣẹ́ fún nǹkan tí máa ń ṣe yín. bákan náà omi kan sì tún wà tó yẹ pé wọ́n lè fún yín pé wáyà irú àwọn omi yìí o wọ́n ṣe pé máa ń lé àlìjánu kúrò láàrin yẹn. Hmm. so tó yẹ kí wọ́n ti ṣe wá hmm. international level èsì hmm. pé ìtàn ìrọ̀lá bẹ́ẹ̀lì tẹ̀ ń porúkọ àlìjánu kan sí. so irú eléyìí torí pé lè falìjànú lé àlìjànú. bẹ́ẹ̀ bá falìjànú lé àlìjànú sọ́jọ́ ni. torí tó bá tún hello. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Wo kọ́ yín? Orúkọ mi ni Abdulfatah. Láti wo? Láti rẹ̀. Náà kí ni ìbéèrè yín? Náà bá kí àwọn ọdọ sọ̀rọ̀. Ìbéèrè mi ni kí wọ́n ti tó ń gbé ní àwọn ẹ̀ka wò. Ṣé ìṣòro ìṣòro ìṣòro ìṣòro ìṣòro ìṣòro ìṣòro Nigeria. That's what we're going to do. That's what we're going to do. That's what we're going to do. That's what we're going to do. Mm-hmm. tó ń ti pé ojú òpó yẹn ọ̀já gerege ìbéèrè wọn tí mo gbọ́ yín níwọ̀n bá oníyàn ni pé báwọn ṣe wà ní ilẹ̀ òkèèrè lọ́rùn tí ọdún idil fitri tó yìí súnmọ́ ǹjẹ́ àwọn lè fi owó ránṣẹ́ sí àwọn èèyàn wọn nílé pé kán fi báwọn ara nǹkan tí wọ́n fi yọ zakatul fitri. ok alhamdulilayi bẹ́ẹ̀ ni ẹ lè fi owó ránṣẹ́ sílé tí wọ́n fi ra tí wọ́n fi bá yín yọ zakatul fitri hmm ó dá lórí pé oúnjẹ láfi yọkè sówó hmm. oúnjẹ náà láfi yọkè sówó hmm. àti wọn gbé ráìsì ránṣẹ́ láti Amẹ́ríkà àti gbé wà ránṣẹ́ láti London hmm. àti gbé àgbàdo ránṣẹ́ láti Malaysia kò lè rọrùn torí ẹni tó wà lé ẹ̀yin ò fowó ránṣẹ́ sí pé kọ́ bá yín ra ẹni tó ṣe déédéé tí yọjẹ zakato lùfẹ́tọ̀rì fún yín kó gbé fáláì ní ló tí owó yìí bá wá ṣẹ́kù lápèjúwe kó bùn àwọn aláìní hmm. àmọ́ kì í ṣe zakatu fọ́tọ̀rì ní ẹ̀bùn owó yẹn o hmm. ẹ̀bùn lásán sàrà lásán sọ́dà ọ̀ sọkò sí nǹkan tó burú nínú eléyìí eléyìí sì pàtàkì nítorí pé àwọn lómi wa téèyàn bá débẹ̀ láyé ẹ máa wá ní tẹ́fún ní zakato ìfọ́tò rẹ lè má rí sọ̀rọ̀ àwọn máa gbé ká ó sì lásìkò hmm. torí ẹ̀ tẹ́ bá mọ ọ̀nà tí owó yẹn fi lè dé ibi tí wọ́n ti bùkátà rẹ̀ tí wọ́n fi ránjẹ gbé fáláìní hmm. so ẹ tètè ṣe bẹ́ẹ̀. naam ṣé lábẹ́ ìbéèrè oníbéèrè tí ẹ̀ bá wa fi oúnjẹ tó sì jẹ fi yọ zakatul fitri tán ṣé èèyàn tó lè fowó lé lórí fún wa. rárá o rárá o torí dábàá ti sílẹ̀kùn eléyìn yóò di oúnjẹ lásán tó máa sọ̀gbọ́n pé wọ́n tún wọ́n máa fún wa lóró ni. ẹ lọ́run. wàhálà ìgbọ̀nsẹ̀ làwọn rahmatulahi wa barakatuhu ó kọ́ yín púpọ̀ yẹn ni ọmọ ọba aṣọ́wájú ló kún olóko ládòkòdó ìlú mẹ́sàn. kí ni ìbéèrè yẹn o. ìbéèrè mi ní ìjẹta dókítà hmm. sọ ọ̀rọ̀ bá ọ̀nà tó ń lè gbà fẹ́yàwó. Hmm. bí èèyàn lè fẹ́ ẹlẹ́sìn mìíràn tó gbé ìyàwó jẹ́ wọn tẹ̀sìn tiẹ̀ bí èèyàn mọ tẹ̀sìn oṣù yéèyàn. ọ kí èèyàn máa rú nǹkan olè yẹn lè wò ní nǹkan àmúyẹ lára obìnrin tí èèyàn lè wo ìfẹ́ àbówó yíyọ lẹ́sìn gidi bákan náà téèyàn bá wa fẹ́ ọ̀nà wo yẹn gbà tọ́rú ọmọ tí obìnrin bẹ́ẹ̀ bá bí fún yàn ó rárí láwùjọ wa pé ìyá ọ̀pẹ̀ ọmọ tiẹ̀ lórúkọ bàbá náà sọ lórúkọ níṣẹ́ wo yẹn gbé lórí olú àwọn kan wà lọ. ọ̀dà alhamdulilayi obìnrin kan ṣe ó pàtàkì lágbà pé ọ̀dà ṣẹ́bí islam sọ pé tá a bá fẹ́ mùsùlùmí ẹ̀sìn rẹ̀ ní káwọ́ hmm. tá a bá fẹ́ fẹ́ ni kí èsì mùsùlùmí kí ni káwọ́ tá a bá ní kẹwọ́ so àmọ́ tí islam wò ní pé ẹ̀yin lẹ́gẹ̀rẹ̀ islam ló ní àlékún bẹ̀ yẹn hmm. nítorí tó bá bímọ ọmọ jẹ́ mùsùlùmí hmm. eléyìí ti dáhùn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ kí wọ́n bá yín sọmọ lórúkọ tí èsì ti islam. ká mọ̀ bí ìpè kan sí kótó di pé a mọ̀ síbẹ̀ tàtàkùnsẹ̀ kúrò ní orí ètò tí a pè ní àlefi fìdín ẹ lọ́wọ́. àwọn àlejò. wàhálà ìgbìmọ̀ sọ́lá wàhálà ìtùlá ó kọ́ yín. yusuf ẹni bá kọ lu ìyàwó ẹ nínú Ramadan lọ́sẹ̀ àwẹ̀ nínú hmm. ìdájọ́ rẹ̀. tó alhamdulilayi ẹnikẹ́ni tó bá fi lè báyàwó rẹ̀ lò lọ́sàn-án Ramadan kò ti dáràn o hmm. ọ̀ràn yẹn sì ń bùkátà kọ̀tàn hmm. àkọ́kọ́ sanjọ́ yẹn padà lẹ́yìn Ramadan lẹ́yìn rẹ̀ ọ wá ṣe ìtaràn ìtaràn yẹn nìkan bọ́kùn lọ́rùn ẹrú ọ̀rẹ́ ẹrú tó bọ́kùn lọ́rùn rẹ̀ ó ṣe ṣìyàmù oṣù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé tí ọ̀gbọ́dọ̀ tà sí ó lè ṣe ìgbà náà lọ́kàn kọ́ bọ́ aláìní ọgọ́ta ẹnìkọ̀ọ̀kan wọn gba múdù méjì méjì irú òṣùwọ̀n tá a máa fi yọ zakato fẹ́tọ̀ yẹn oníkálukọ́ gba múdù méjì méjì méjì wọ́n fi pe ọgọ́ta hmm. sixty. Hmm. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò ọ̀dà ẹ lọ́rùn. wàhálà ìsàlámù wàhálà ìsàlámù ọkọ yìí. kí ni ìbéèrè yín mọ ìbéèrè wa náà ni pé alúgbẹ́ká béèrè pé bí olóògbé mẹ́ta yà wọ́n gbọ́ àwọn programs lórí rédíò lóríṣiríṣi so ìbéèrè jẹ́ pé àwọn programs. ibi tí ẹ béèrè ìbéèrè lọ yẹn ẹ̀yin ẹ má wulẹ̀ ṣe yọnu àwọn ìgbésẹ̀ tí oúnjẹ gbígbé oúnjẹ gbígbé náà ni lórí ẹ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò àbí Allah subhanahu wa ta'ala kó bá san án lẹ́san lórí láyé bí àti ọ̀la ìyá àmọ́ bákan náà ẹni tí wọ́n ti ń dáhùn àwọn ìbéèrè alọ́lọ́kan ọ̀jọ̀kan wọn náà ni Sheikh Dr. Sharafdeen Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ al Center ẹ̀ṣánú ajé lógúnmọ̀ṣọ́ tó ń ti àbú àmìnà tí wọ́n dìjọ kọ́ rẹ̀ tí wọ́n dìjọ kọ́ wọ́nìwá àti àfa ismail jazakumullahu khairan jaza ọpọ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrẹ tó kọ́lọ́n kọ́ bá san lẹ́sùn lórí láyé bí àti ní ọ̀la gbèǹde ẹlẹ́kẹ́yàmọ̀ ọ̀làbìní bello olóko ti ní títí ọ̀la òde tàtún pàdé padà lórí ètò yìí mọ̀ lọ́gbẹ̀rẹ̀ fún ayégbé sálámù aleykum rahmatulahi wa barakatuhu.